يحجنا إليه ولا تنسيناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبي وفصاحة حفظ المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونشكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا طول الدوام والبقاء لشيخنا تاج الهدى ما دام حيا في الدنيا ولن يصير مقيدا أطال الله بقاءه ما دام كان على الثرى حسبي الله نعم له على طريقه حمدا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا يا رب فثابتنا من البلاء والردى فافق عليه رحمة منك فقه من الصلاة الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يل فلا هادي له واشهد ان لا إله إلا الله واشهد ان محمدا عبده ورسوله ونصلي ونسلم على اشرف المرسلين وعلى آله وصحابه أجمعين وبه نستعين اهدنا الصراط المستقيم آمين اهدنا الصراط المستقيم آمين اهدنا الصراط المستقيم آمين أدعوك فالون الحمد لله أدعوك فالون الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين ìdá méjì tó kù nínú oṣù alálùbáríkà yìí látó ti kó lónìí ìdajì yọrí lánàá leni pẹ̀lú ògo ọlọ́run àtúbẹ̀rẹ̀ ìdajì yòókù kọ̀bálẹ́jọ́lá kò já yọrí òun náà. àmín. tí ọba di ọjọ́ mẹ́fà lónìí sìn. a ti kó ìdá méjì nínú ìdá mẹ́ta yóò wá ku ìdá kan ìdá kan náà tí ó pé òun tún wá yàtọ̀ nínú nínú Ramadan ìbẹ̀rẹ̀ Ramadan ta ti bẹ̀rẹ̀ báyìí ni oṣù àlùbáríkà ti bẹ̀rẹ̀ àmọ́ bá tún di pé ó tún ku ìdá kan parí nínú ìdá mẹ́ta so ó tún wá yàtọ̀ gédégédé kóbílà àǹfààní ṣe olórí sínú tiẹ̀ náà. àmín. ìjọ anabi sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. ọlọ́mọọmọ fẹ́ràn wa ni nítorí pé àwọn àjọ tó ti lọ wọ́n ní agbára dídá ẹ̀mí wọn máa ń gùn ju tiwa lọ wọ́n ní ẹ̀mí agbára ká lè ṣiṣẹ́ ká ní ìfaradà ju tiwa lọ alóòsì wọn torí pé báyé bá ṣe ń lọ náà ni ayé ń dín kù sí bàbá sọ sí wàyí nísìnyí àwọn jíìlù tí ń bọ̀ lẹ́yìn wa tó ní nípa táwa àwa náà ò nípọn tán tí wọ́n ṣáájú wa lọ gbogbo bàbá bàbá wa tá a bá láyé làwọn náà mọ̀ yìí pé wọ́n pé lẹ́dàájú wa lọ àwọn ọ̀dà bíi ọmọ bọ́ǹfìtà bíi tiwa yìí wọ́n yìí sọ ọmọ parastamọ́ ọmọ sẹpitirin ọmọ fùlàjì báyìí àgbo ni wọ́n fi wúre wọn àgbo ni wọ́n mú dàgbà tí wọ́n sì tẹ̀gùn wọn pẹ́. gbogbo abẹ́rẹ́ àjẹ́ ọrùn àjẹ́ ara àjẹ́ ẹsẹ̀ yìí kò sí ń tọ́ka wọn pẹ̀lú ẹ̀ wọ́n sì lùgbà wọn ní pípẹ́ tó ọlọ́run wá wòye pé ọwọ́ ọ̀kan yìí ni ìjọ tiẹ̀ bọ́ sí àní ní ẹ̀mí iṣẹ́ tó wọn ntí ọ̀dà ni ko ń sànú wa kó fi àwọn nǹkan wọn nìkẹ́ wa. káfi lè rí nta ń wá káfi lè rí tísàlì jẹ́nà ni rọ̀mùdánà tó fún wa yìí àwọn èèyàn tí wọ́n gbọ́ ń pa rọ̀mùdánà lẹ́nu ànábì wọn nù taurat ìmí ìbẹ́ lọ́nu wọn pé kọ́lọ́n jẹ́ mi ìhun ogun dasìkò ànábì sàsálàm ọlọ́ni àgbà àdó èèyàn fún ọ. Ati ti mọ̀ pọ̀ bẹ̀ wá a sì mọ̀ pé a ní da ọ sí gbà gbàtà da ọ sí la da ọ sí hùn kò sì jẹ́ wọn di àsìkò ànábì ntọ́fẹ́ ṣe fáwọn ó ti ṣe fún wọn ọlọ́run gbọ́n àwọn ọmọ fi dá wa lọ́lá ni abẹ́rẹ́ balẹ̀kẹ́ ọlá ọlọ́run jẹ́ alẹ́ tó sáǹfààní náà. amiina. torí bó ṣe rí náà nù tó yẹ kí ọ̀ka ẹ̀mọ èèyàn ò tún lẹ́tọ̀ọ́ sí i à ń bọ̀ lónìí nísìnyí nìkan jẹ́ inú yàgìyànjì lábẹ́ búkà ní wo fẹ̀tòfẹ̀tò yà nítorí mu àbí mòkúmu ní mu ni bíbí náà sì yàtá máa ti mu nítorí alájìlẹ̀ mọ́ yàn mú yàn mú nǹkan lásìkò yìí ní ọ̀sán mòkúmu ní mu. mòkúmu ní jẹkújẹ sí ni. jẹkújẹ ní sì ń jẹ. ń jẹ ìgò tí ń da nǹkan nú ẹ̀ èmi ò rí wo dáadáa bí ṣùgbọ́n tó àlè mú yàn jẹ ńlọ́sàn-án wẹ̀. kì í ṣe nǹkan rí. ní ń wò fẹ̀tọ̀fẹ̀tọ̀ ìyàmú ni ìyá ń jẹ ọ́. ntọ́kọ̀ jálẹ̀. ìyá ń jẹ ọ́ hmm. pẹ́ pé ẹni tọ́lọ̀ ń bá sí kàkà inú ẹ̀ náà ni ó ni ó rí ànúgbà hmm. ọlọ́run àdúpẹ́ tiwa o. ọlọ́run ajá gúnlẹ̀ láyọ̀. àmín. abẹ̀rẹ̀ dáadáa adé àárín dáadáa ọlọ́run ìtókù náà jẹ́ ayọrí ẹ̀ láyọ̀. amina. wàá já sọ̀kọ̀ ọdún láyé. àmín. gbogbo tí wọ́n tọrọ fún alánà pátá aládùá ọlọ́mọsá àgbà. àmín. èyí tí wọ́n tọrọ fún àwọn tí wọ́n yọrí ẹ̀kọ́ wọn ọlọ́mọbanigba. èyí tí wọ́n tọrọ fún àǹpa ànáwó tá a fẹ́ ṣe ọlọ́mọsá àbanigba. àmín. èyí fún gbogbo jama gẹ́mi tí a sọ lánàá wípé pẹ̀lú agbára ọlọ́run Suratul An'am ńlá bẹ̀rẹ̀ lẹ́nìí ọlọ́run ọmọ bá ní fi tiẹ̀ síbẹ̀ àgìsẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ ọmọ bá ní fi tiẹ̀ síbẹ̀ gbẹdẹdẹ ìdajì náà ni ètà ń parí ti ṣe Suratul Maida sura àkọ́kọ́ nínú Suratul An'am náà wọ́n fẹ́ bá ní kàyí náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل ظلمات ونورا ثم الذين كفروا بربهم يعدلون الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ọlọ́run ní alhamdulillah ọba àlejò ọlá tó dá gbogbo ayé tó dá gbogbo ọ̀run àti ti mbẹ̀mbẹ̀ ó ní alhamdulillah. alhamdulillah èyíká náà sọ pé alhamdulillah alhamdulillah ọba ọba òpera rẹ̀ jẹ́ra ẹ̀ ọba tí ó pera rẹ̀ tí ó tún jẹ́ra rẹ̀ ọba tó dá gbogbo nǹkan ní ìyìnra rẹ̀ yìí èyí ká sọ pé alihamudulilaa. alihamudulilaa. ẹ jẹ́ wá ń de ládé ká sọ pé alihamudulilaa rọ̀bílì àlámí. alhamdulillahi rọ̀bílì àlámí. ọlọ́run adúpẹ́ tiwa o. alhamdulilayi ah ibi ayé dé dúró yìí èyí tó dẹ̀ sí fáwárì yìí lánú ayé ti bàjẹ́ jàmọ́ ọba àlejòlá ní kọ́mọba tí wàá jẹ́ mbẹ́ àmín kò lálàmá kò ní àlàmá ìsà ń bàjẹ́ lónìra yìí ẹni ọlọ́run báyìí ni kó dúpẹ́ dúpẹ́ ẹ̀rí bí ayé dé dúró kò sì di alọ́ pé káwa má wà bá ṣe wà yìí àwa lẹ́ni tẹ́ pé ń gbọ́rọ̀ ọlọ́run àwa lẹ́ni tí ń lo ìkan méjì tá a bá gbọ́ àwa ń bẹ nínú ẹni tọ́lọ́run lè máa fi ṣe yánra sàmàlẹ́yìká yìí pé ibẹ̀ ni wọn ò ní gbọ́ràn ni gbogbo wọn ní ọ̀sán kọ́ríbì kan náà yìí àwọn kan ní á péjọ tí a ń ṣe tèmi ọlọ́yìn bójú bá dé à nítorí ẹ̀ họ yóò sì máa pa wá mọ́bẹ̀ láì ní gbowó. ẹni míì tí ó gbowó ní Nàìjíríà ibi iṣẹ́ tí ó gbé gbowó kò sí mbẹ̀ kò gbó mbẹ̀ ó ti sá lọ yóò sì gbowó oṣù àwa ò gbowó àmọ́ ń ta fẹ́ gbàjowó lọ kì í wá já kó gbójú ń pa ọlọ́run adúgbẹ́ o. alhamdulillah. ẹni tó sọ̀rọ̀ yìí ni ọlọ́run tó sọ pé alhamdulillah. alhamdulillah. òun náà ní jẹ́ Allah ó tún á ní ọpẹ́ fún ẹni tí ń jẹ́ Allah. Allahu akbar. ó náà sì ni Allahu náà ó wá ní gbogbo ohun tí jọ pé lillah. alhamdulillah. الذي خلق الذي خلق السماوات والأرض وجعل ظلمات ونورا summa alladhina kafaru bi rabbihim ya'dilun. alhamdulillahi alladhi khalaqa as-samawati wal arda wa ja'ala adh-dhulumati wan-nur thumma alladhina kafaru bi rabbihim ya'dilun ọpẹ́ fọ́lọ́run ọba èwo ni aláàbí kálákọ̀sá máa ń wá tì wàlẹ̀ hárídọ̀ ọba tó dá gbogbo sánmà ọba tó dá gbogbo lẹ́ẹ̀lẹ̀ ọba yìí náà ni jàálà zulu máa ọba yìí náà ló tún wá dá ìdíje òkun òun náà ló tún wá dá. ntí ti jẹ́ ìmọ́lẹ̀ ọ̀dà sánmà ọ̀dà lẹ̀ ọwọ́ adá òkun sáàrin rẹ̀ ó sì dá ìmọ́lẹ̀ sáàrin rẹ̀ kálígbọ́ yé pé jẹ́ òkun àṣẹ ọlọ́ni gbogbo ntí ń bẹ lókè pẹ̀ náà lòkun òkun gbogbo àti máa fagídí rìn lóru ọ̀pọ̀ ní máa yíwọ́ yóò ti sùn lọ tó mọ̀ pé o ti wà lórí iṣẹ́ rìn tí máa fagídí wakọ̀ lóru bẹ́yàn bá ń jẹ ara ń pa lóru èèyàn mọ̀ pé èèyàn ń jẹ ń pa ni ara ti mọ̀ pòru ti dé torí pé gbogbo ntọ́lọ̀ ń dá ni àṣẹ òru ti mú. ọ̀sán la wà yìí bí ibà ṣe ẹni tó ti prógámù ara rẹ̀ sísítẹ́mù ara rẹ̀ sígbà kan náà sàn pé ní máa fi sùn bí àwọn tí bá máa ń so kàìlúlà tẹ̀lé prógámù ara wọn síbẹ̀ bí yẹn bá bẹ́ẹ̀ sùn lọ́sàn-án èyí ò rí kórun òní wá ìyẹn kẹlẹ́ láì dá òní tó lẹ́jẹ̀ ẹ̀jẹ̀ wọ́ọ̀m ẹ̀jẹ̀ sì ń ṣiṣẹ́ òórùn bẹ́ẹ̀ ń ta. ló ṣe bẹ́ẹ̀ agbára ló mú bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ wa tí wọ́n máa travel lọ kẹ́kọ̀ọ́ lókèèrè tí wọ́n bá dé orílẹ̀-èdè tó yẹ pé àsìkò wọn yàtọ̀ fásìkò tiwa ìmọ̀ pẹ́ kan tó lè darapọ̀ mọ́ ara bẹ̀ lásìkò yẹ pé òru tiwa ní òun náà wọn kò wọ́n ni aláṣọ fún wa pé òru ti yẹ kó dé torí kó ti mára lábẹ́ àsìkò ọ̀sán lọ́hùn tọ́jú òru ń bí òru ọmọkùn wọn àsìkò tó jẹ́ òru lọ́dọ̀ tiwa tọ́jú ọ̀sán lọ́dọ̀ tiwa tọ́jú òru lọ́hùn òru ò ní wá wọ́n sì máa kọ̀ lẹ́tì wọn títí títí kó tó di pé ọpọlọ ọpọlọ gbà yìí pé ti débò míì sọlọ ń ṣiṣẹ́ síwájú púpọ̀ tabarakallah asàlẹ̀ àlè ọpọlọ tọ́lọ̀ ń dá sí wa lára ńlò òyìnbó ń yípo yípo yípo tí a ń ṣe oríṣiríṣi nǹkan sí yẹn wọ́n sì máa ṣe lọ́nu tí ìdàlìkí àmọ́ ọlọ́run wọn ò lè lé ọpọlọ bá ntọ́lọ́ ń gbé sí wa lórí tí ń jọpọlọ yẹn iná wọn ń wo ṣiṣẹ́ wò ṣe gbá ṣe kọ̀ǹpútà ṣe kinní kan nǹkan ti bẹ́ẹ̀ wọn ò lè rí ṣe bí tọ́lọ́hún wọ́n kà máa gbìyànjú náà ni títí láyé ìta ẹgbọ́dọ̀ ṣe ṣẹ̀dá wa ó pín ọpọlọ wa sí àwọn ọ̀nà bíi mélòó kan ìpín ọ̀tọ̀ ní apá ọ̀tún ní ọpọlọ ìpín òsì lápá àlàáfíà ní ọpọlọ ọ̀tọ̀ ní ọpọlọ wájú ọ̀tọ̀ ní ọpọlọ ẹ̀yìn ọ̀tọ̀ ní ọpọlọ àárín ọ̀tọ̀ ní ọpọlọ ọ̀sàlẹ̀ ọlọ́run sì ṣe gbogbo ẹ̀ síbẹ̀ kálukú dẹ̀ ń ṣiṣẹ́ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo apá ọ̀tún wa ìpátá ń sìn délẹ̀ ọpọlọ òsì ní kọ̀ǹtró rẹ̀ apá òsì yìí délẹ̀ ọpọlọ ọ̀tún ní kọ̀ǹtró rẹ̀ ń gbẹ pé ọba ìmọ̀ ni gbogbo ohun tó ṣe náà tèmọ̀tèmọ̀ ni sàn pé tọ́wọ́n tọ́wọ́ pé àwọn fẹ́ ṣe agbára abilẹ̀ kọ́ máa control bí rárá rárá rárá ọpọlọ tí ń bẹ lẹ́kẹ́ ọ̀tún ní ń kọ̀ntró apá òsì délẹ̀ èyí tí ń bẹ lápá òsì ní ń kọ̀ntró apá ọ̀tún pẹ̀lú ikímọ̀ ọlọ́run pẹ̀lú ikímọ̀ ọlọ́run lóbi jẹ́ pé tọ́mọ wa bá ti ń fi ọwọ́ òsì jẹun ẹ ti máa gbà lọ́rẹ̀ kékeré ẹ̀yin obìnrin ẹ̀sọ́ àwọn ìyá ńlẹ́ kẹ́tì máa gbà á tọ́bẹ̀ dìgbò gbé sísítẹ́mù yẹn síbẹ̀ tán tọ́bẹ̀ rẹ́kọ́dù ẹ̀ wọlé kò ní í ṣe gbà mọ́ tẹ́ bá gbà ẹ pa lọ́pọ̀lọ́ ẹ pa pọ̀lọ́ ọmọ yẹn bí ṣe ń lò yẹn gbogbo àwọn nǹkan tí ọmọ ń ṣe ńgbà tó dáyé ọ̀tọ̀ ni ń dé bọ́mọ láyé ni ọpọlọ lọ́run ti parí gbogbo sẹ́sàrà ọpọlọ tó bá dé pọ́nmọ́ wa ti ń lò díẹ̀ díẹ̀ pé máa rẹ́kọ́dù sínú ọpọlọ pé bí ó ṣe máa ṣe lé bí ó ṣe máa ṣe lé ni tó bá yẹ lé wọlé tán kò ṣe é mú kó mọ́. bẹ́ẹ̀ sì ni kọ̀dá kọ́kọ́wọ́ àlàáfíà mọ́mọ́lára lára torí ẹ̀sìn wa ọ̀tún ọ̀tún ló yà máa bẹ̀rẹ̀ nǹkan àwọn tẹ́gbọ́n láàfíà ló ọwọ́ làáfíà ló lọ́ máa lò abẹ́ ní tí fi máa nìyẹn. máa kọ́ ni mùsùlùmá mùsùlùmí dẹ̀ ni kò sí gbàmọ́ tí ẹ máa jí ni tí ó gbẹ kalẹ̀ ibi tí ó mọ láàánú yẹ ń ṣiṣẹ́ pẹ̀lú ọpọlọ ni. tó ọba tó wá dá sánmà àtilẹ̀ tó sì dá òkun àti ìmọ́lẹ̀ tí èyí tó kọ́mọnìyàn gbà yí pé ọba eléyìí làwọ̀rọ̀ máa sìn ọlọ́ni ẹ̀ wá gbẹ́jọ́ o mọ̀lẹ́dínà káfàrú bí rọ̀bìhìm yà aladina kafaru gbogbo ẹni tó wá jẹ́ káfìrí ẹ̀yàn lẹ́yìn tó ń ṣe iṣẹ́ ribiribi ìtàn o yamiluna birobbihin ẹ̀yìn gbà náà ni a tó wá rí pé kinní kan tó ṣe déédéé ọlọ́run wọ́n tó ọ̀sẹ̀ kinní kan déédéé ọlọ́run pé eléyìí náà ẹja ẹja wọn máa pè lọ́lọ́run bí ó ṣe gbogbo rẹ̀ yóò máa bá wọn rán ọlọ́run gangan létí hmm. àwọn káfìrí jọ̀hún tẹ́ máa bí wọ́n léèrè bí tá ń dá sánmà wọ́n rọ̀ lọ́hùn tá ń dá lẹ́ẹ̀lẹ̀ wọ́n rọ̀ lọ́hùn tá ń dá iná wọ́n rọ̀ lọ́hùn òòsàn tẹ́ wá pé kalẹ̀ yìí ti jẹ́ wọ́n ní iṣẹ́ ọlọ́run ti pọ̀ jù òòsàn yóò létí pé ó kù àti ọmọ kìnnìkan o yóò lè máa rán létí ẹgbọ́n kan. àbíkà pé aladina kafaru bi rabbin yadilun àwọn èèyàn tí wọ́n kọ̀ lẹ́yìn ìgbà tí ọlọ́run ṣe tó ṣe táyì ní ẹni tó wá sẹ́rí páwọn ọ̀bọ lọ́nà lọ́mọ́ ẹni tó wá sẹ́rí pé ọlọ́run máa ṣe tiẹ̀ ó dá wọn ó dá sánmà ó dá lẹ̀ gbogbo tí mẹ́mbẹ̀ lọ́dà wọ́n tún wá ní àwọn ọ̀bà lọ́mọ́ kọ́ lọ́mọ́ sàwà bẹ́ẹ̀. ìnigbé wa fi máa ń pọ̀ lóye pé ẹ má jà mú kankan mọ́ lọ́hùn nígbè má fi pọ̀ báwọn ẹ rí i pé kò fẹ́ má sí àyà tí a lè tú tá a ní pé wàsá kíyèsí pé ká má mú kankan mọ́ lọ́hùn nítorí pé tíbẹ̀ ń bá ti dúró lábala pé àmú nǹkan mọ́ lọ́hùn sẹ́rí yòókù àánú ẹ̀ lè kún fún wa àánú ẹ̀ lè gbé fún fún wa ìkan náà tó baṣẹ́ jẹ́nu ọba ah, fẹ́ jẹ́ o gbogbo ntẹ́yìn bá ṣe ní ọba jẹ́ yẹn bá máa pò yí mọ́kà ní tó yẹ pé ó rọ̀ ọlọ́run débi pé gbogbo wákàtí márùn láti ìlú rẹ̀ mọ́kà ní ti lọ kí ní kaaba àmọ́ lọ́ba wa lọ mú nǹkan mọ́ lọ́hùn ká jèrè wájú ọlọ́hùn ọmọ ọmọ làmọ́lẹ̀ wà ń dèrè ni pé ẹ bá ti mú nǹkan mìíràn òun ní foríjìn alọ́dún mẹ́wàá tí anabi lò maka kò sí nǹkan míì tẹ pariwo ju pé ọ̀kan sọ ọlọ́run náà lọ bó wàhálà àfa kan ò sí ní máa ké fáwọn èèyàn rẹ̀ fáwọn èèyàn sàmájà pé ẹ má mú nǹkan míì mọ́ ọlọ́run tó yẹ yí pé lónìí tá à ń sọ̀rọ̀ ìjàmá èṣù ti rí yẹn sí èṣù ó ti ó oríṣẹ́ náà ṣe pọ̀ tí mùsùlùmí bá kúnlẹ̀ rẹ̀ gẹ́dẹ́ báyìí tá a bá kúnlẹ̀ rẹ̀ gẹ́dẹ́ tipátipá lẹ́ẹ̀fì ní márùn-ún wọn tó fi ọ̀rọ̀ mọ́lọ́n lọ́kàn ìsìn lámàsọ mi yìí tìkéwù tìkéwù ah, ah, ah, ó ní hmm, ó ní òrí bá ń wo àwọn ìyá hmm, ẹ máa gbé ọlọ́kasọ lọ́lọ́n tó tọ́ ṣùgbọ́n òun náà lọ dá wọn ọlọ́run náà lọ dá wọn ó lè fún alágbára yẹn agbára yẹn ti pọ̀ ju ẹ máa pọ̀ kàtó lọ́lọ́n tó lọ́run nǹkan ó sì ń tọ̀ ọ̀hún yóò sì máa sọ débi pẹ́yìn gan tí bẹ́ẹ̀ bá yẹ pé ẹ ti gbàgbọ́ yìí dáadáa ẹ fẹ́ tún lè tẹ̀lé ọlọ́run àti kẹ́yìn àjókòó bẹ́ẹ̀ yẹn àfa ọmọ ike ń se yín àfa ṣé wẹ́ẹ́ kẹ́ ń dá abẹ́lẹ́ yẹn ọlọ́ni nítorí ẹ kó fi jẹ́ ẹ̀rí lójú ọ̀nà òdodo yóò tún fi ṣe lójú ọ̀nà bú pé ṣé wẹ́ẹ́ kẹ́ ń dá abẹ́lẹ́ yẹn ọlọ́run kò dábẹ́ àṣepapọ̀ ó ti ṣiṣẹ́ ṣé ọlọ́run máa ń pa ẹ̀ báwọn ẹjọ́ kò bẹ́ẹ̀ ṣe rí kéèyàn máa gbé àkídà aládùbáwá wá bí yìí yóò kó bá yẹn o àwọn funfun yẹn ṣera wọn o àwọn funfun tẹ̀ ń wò yẹn wọn ń ṣera wọn o àkídà aládùbáwá àkídà èbó kọgbá bí yìí o kéèyàn <laughs> bá gbá àkídà rẹ̀ wá nǹkan ó ṣe o yóò fi àjẹ o yóò fi àjẹ yẹn o tẹmọgbà kìí dára bá wá tẹgbẹ́ àwọn ọmọ kankan ju one way traffic lọ bọ́lọ́n ṣe dá àwọn nìyẹn ẹ̀ láwọn ti bí ẹja bá wọn lò bọ́lọ́n ṣe dá wa <laughs> ẹni tí sì ń sọ̀rọ̀ yìí ìjìmí oníkéwò ni ṣé eléyìí lẹ́wà pé bí báyìí sì dà lọ́rùn sí nìyẹn ọlọ́ni kò là wá. amiina kó jẹ́ kí kọ̀kọ̀ wa ó dáa àmín ọlọ́run jẹ́ kọ̀kọ̀ tẹ nìkan kan wa náà ó dáa àmín ọlọ́run àná ọlọ́run àmín bá wọn. ọ̀rọ̀ tá a fi ń mú ọ̀kan ṣoṣo ọlọ́run rinlẹ̀ sọ́kàn èèyàn tá a tó yí sí orin yẹn láti pè wá padà wálé pé. bí bá ń yí biribiri ká máa gbà pé olóòn náà ni nítorí pé àwọn kankan wọn ṣẹlẹ̀ sí wa tẹ́kíbẹ̀lì súnmọ́ sí ìmọ̀ sábà fẹ́ bá wọlé bá a ṣe ń sọ ìdùn ó dùn gbọ́ ó dùn sọ báyìí nígbà tí àwọn àṣẹlẹ̀ bá ń ṣẹlẹ̀ ilẹ̀ mi kò ìwọ èèyàn yẹ lọ léèkéwú nígbà tí wà léèkéwú kò dàrú pé ọmọ jùlọ ẹjọ́ lọ sùkú ọ̀nà ò lè jiyàn pé èyí sọ̀gá àwọn nípa ìwé amẹ́kàwé tán ní kàwé ìbá bẹ̀rẹ̀ bó ṣe kí ó tán tó ń ti bálabàla rẹ̀ tó sápò ń bẹ̀ mí ẹ̀lómi sápò ń lè kí ó ìdarí yẹ ọ̀yanrántí ìmọ̀bá ìmọ̀mù à ń lọ ń dò ní bẹ́ẹ̀ yẹn akó ní tafsiri ń bí labadisa rẹ̀ ń bẹ̀ ń nàá mọ̀ kán bá yarí mọ́ra wọn lọ́wọ́ ní a bá ń fi àwọn afa kan jiyàn àwọn afa kan ti ń bẹ ń ta ní ìsìn òun àsìn náà ní gbogbo wọn o nìkan kan yarí pé kìnnìkan ọmọ kéwù tó kìnnìkan kìnnì ohun ẹ̀kẹ́ dùn lásán ni ọlọ́run kan gbà fún lásán ni kìnnì mọ kéwù jù lọ bẹ́ẹ̀ rí pé kí ni kan ń gbà dọ́dọ̀ wọn ni ewu ti yín tẹ́ máa ewu lẹ̀ yín mọ̀ nbẹ̀. ẹran ti yín. kòkú ni òkú máa kéwú tí sì ń sọ rárá kí dara yìí sì ń gbọ́ tiẹ̀ yìí tọ́ba ní wàásù bì kan wọ́n mọ̀ tẹ́ra wọn pa ní ìsìn ni ẹlẹ́yìn hmm. sì ni ọmọ kéwú yìí ṣùgbọ́n ìní abẹ́ gbọ́ yìí. òun ẹnìkan ní àjọ kéwú àwọn kan náà jọ kéwú títí wọn ò rí bẹ́yẹn bó lè sọ èsè gbàgbẹ́ yẹn wọlé sí wa lára yáà ntí mi máa mọ̀ jùlọ ọ̀dọ́gbọ́n sí ni èmi náà ò ní wúra mìíràn láfi wá ń kọ orin yìí kó lè pè wá wálé ó pọ̀ díẹ̀ tí a fẹ́ kí gbogbo wa ká máa fi panu èyí tá máa fi wíwìkúwì tó máa fi kọ bàlísítà tó máa fi kọ máa fi tàwídì orin Yorùbá tàwídì kọrin máa fi panu bí ọba fẹ́ wọlé sí ọlá forí ilé jáde pé rárá ohun tí ń ṣe bá ń kọ́ ntọ́lọ́ ń kọ́ fún nìyẹn láìpẹ́ ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀ ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀ kò mà sí ewé kò mà sí egbò kò mà sáwúre kò mà gbẹ́kú dé kó mà sí ọgbà kó mà sábúyẹ nípa kádàrá tọ́lọ́run ṣètò lórí ara ayé ọmọ àdámà láìláha ìlàlọ́run ọ̀kan ṣoṣo ọlọ́run ní bẹ́ẹ̀. Tàbárẹ́ni tó lọ léèkéwú. Bàbárẹ́ni tó lọ léèkéwú. Òkéwú tán lọ́lọ́hun bá gbà fún. Òkéwú tán lọ́lọ́hun bá gbà fún. Ìṣe nǹkan lè ní ràmátò. Ìṣe nǹkan lè ló ràmátò. Ìṣèǹgbéyàwó ní bàǹbímọ. Bí ìṣèǹgbéyàwó oníbà bímọ. Ìbọ́kùnrin ní ìbóbìnrin. Àbí ṣe ìbọ́kùnrin ní ìbóbìnrin ìsọgbọ́n agbọ́dé bẹ̀ yẹn ọlọ́lé kéwú ó kéwú tán lọ́wọ́ bá gbà fún ọdún ló bà fún ọ sẹ́fẹ́kẹ̀ẹ́sẹ́ ké àpé kéwú ni o àfẹ́ ló ló gbà fún so látara kọ́ ló ń gbà fún. ìṣe nǹkan lè ní ramato. bí ń gbéyàwó bímọ. bí ṣe ń bọ́kùnrin ní bóbìnrin. sọgbọ́n ọlọ́run ló gbà fún. kì í sọgbọ́n gbà fún aláwò àkíbẹ̀rù kí sọ̀pá aláwò ló gbà fún aláwò àkíbẹ̀rù kí sọ̀pá aláwò ló gbà fún àbárẹ́ ni tó lọ ọlé kéwú òkè òta lọ́lọ́run bá fún bí ṣe ń kọ́ lè ní àmàtò bí ṣe ń gbé láròlé bá ń bímá bí ṣe bọ́kùnrin ní bóbìnrin kì í sọgbà aláhùn ló gbà fún aláwà kìbárò kì í ni tẹ́ pé kò tó ọ lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n gbogbo nǹkan ayé ní bá rí ṣe kò pé ah, aláhùn pé aláhùn o fẹ́ oye mmadu lọ ọwọ́ ajo nu ojú mi náà lọ nípata yé Allahu Akbar. Allahu Akbar kì í sọgbà Ọlọ́run ló gbà fún òun nìkan kọ́ lọ léèkéwú òun nìkan kọ́ lọ léèkéwú tó sì jẹ́ pé tí wọn ò rí bá òun tó sì jẹ́ pé tí ò rí bá òun kádàrá ọlọ́run ló ṣẹlẹ̀ kádàrá ọlọ́run ló ṣẹ. kìí sòmùgọ̀ ní sábàbí yẹn. kìí sòmùgọ̀ ní sábàbí yẹn. kìí sòmùgọ̀ ní sábàbí yẹn. kìí sòmùgọ̀ ní sábàbí yẹn. Allahu akibaru. Allahu akibaru. Wàbọ̀ yẹn náà yé ó nìkan kọ́ lọ lé kéwù ayọ́kú jẹ́ lọ lé kéwù tí wọ́n rí bí jẹ́ kádàrá lọ́sẹ̀lẹ̀ òmùgọ̀ kọ́ ni sábà bí bí wọ́n ṣe rí yẹn kéde pé báyà wọn ọ̀gbọ́n ọlọ́run náà láàtún gbé títóbi fún pé áá. Ah, Allahu akbar. Ogúgbọ̀ wọn kọ́ ni sábàbí Allahu akibaru. Ogúgbọ̀ kọ́ ni sábàbí Allahu akibaru. Tí ẹnìkan bá fẹ́ máa bà ọ́nú jẹ́ pé ìwé òun tó ń kà àti ẹ̀ ń bọ̀ lórí tìwé náà. Hmm. Tìwé náà wà lórí ti kéwònù. Kéwònù kò ní kí wọ́n máa fẹ̀ gbẹ́ ìjìká rìn pé ìgbà tó ń ti ń gbọ́ mọ́tò tó ń ti rárá ọlọ́run lọ́sàánú rẹ̀ máa jókòó máa lọ jókòó ńjọ́ mi lẹ́yìn ọkọ rẹ má jẹ́ pé ojoojúmọ́ lọ́ máa gà síbi owner side jókòó wájú ńjọ́ mi jókòó wájú ńjọ́ mi kò kó tí a lọ wájú pé àwọn èèyàn mi ò jókòó pàwọn ẹlẹ́ òjókòó lẹ́yìn kan fẹ̀sẹ̀ yìn hmm. kọ́mọ fi júwe fáwọn míì náà pé tó ọlọ́run náà kàn ṣe bẹ́ẹ̀ ọgbọ́n mi kọ́ ọ má fi ń tọ́lọ̀ ń ṣe fún ẹ bà wọn mí nù jẹ bí mo lẹ̀ yìí ṣe bó lẹ̀ bó lẹ̀ ṣe ń live báyìí gan. ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ kì í sọgbà. à ń bọ̀ wá gbadaba taba fi orin ta oyidi yìí múlẹ̀ tán ẹ wà gbọ́ tàwọn afa ẹlẹ́bọ̀ náà. àwọn jẹ́ kífà jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún àwọn ọ̀bà yìí jẹ́ tí a tó ń pè é bọ́ padà sẹ́mi àwọn èèyàn. ń jẹkújẹ. ẹ ẹ máa ẹ máa ẹ máa wí sí wọn ní sọ́ọ̀bù ni o nínú ilé ni o tẹ́ ma ẹ kú lè má wí nǹkan ayé ti da ayé kẹ máa wí gbogbo nǹkan ọlọ́run náà máa yẹ ṣùgbọ́n ìtẹ́ máa fi wí ikú wí yẹ ẹ kú máa wí nǹkan rí ọlọ́run ṣàánú wa o. àmín. àwọn afa ní gbólóhùn alhamdulillah tọ́lọ̀ ń sọ yìí kátó kátó tu ngbẹ pé bẹ̀rẹ̀ sura ni ọ̀rọ̀ yìí tó ní a'udhu billahi nù mina shaitani rajim tó sì ní bisimilahi arrahmani rahim àwọn afaani gbólóhùn a'udhu billahi mina shaitani rajim sabakọ ansarahana kalama alalibasmala àti sàlàyé lórí ìtumọ̀ basmala lẹ́yìn ṣùgbọ́n a tún sọ. So, díẹ̀ ní sókí ń bí àwọn afáàlá sọ díẹ̀ ní sókí ń bí tí àwọn olùbẹ̀ láì tiẹ̀ òun ti wọ́n ti yanjú èèyàn ti pẹ́ sórí bísímìláì bísímìláì ta wí yìí wọ́n ní orúkọ ọlọ́run tó tóbi jùlọ ní Allahu jẹ́ ó wà asírìlẹ̀ asímá yìí òun náà sì nípìnlẹ̀ àwọn orúkọ ọlọ́run débi pé wàlá yusamma bìí sí wàlá aṣọwàjà ẹnìkan ò tún lè jẹ lẹ́yìn ọlọ́run gbólọ̀ ọlọ́run tó sọ pé arahman àwọn àfààní farahman mustaku min rahma rahmanu yìí ayọ látara rahma ni rahmanu látara rahmatu ni àtiyọ walakinna wala sigatu fa'lan ṣùgbọ́n ó sọ fa'lan ló bá wa wàhálì siga tadulu ala sa'a wal imtida bá a ṣe fi òsùn yìí mu wáyìí rahma olóhùn gbáyé gan fa'lan rahman. ó jẹ́ ká gbọ́ yé pé ráàmà ọlọ́run yọ ràhámánù ń bẹ̀ ó fẹ́ gan á ọlọ́run fẹ́ láàánú púpọ̀ ó fẹ́ níkẹ́ púpọ̀ ẹ̀rí fayakun manawu ìtumọ̀ yọmọ á jẹ́ pé ana uzu rahmatin wasi'a àṣepé ìkẹ́ ọlọ́run tó gbáàyè ìkẹ́tọ́lọ́ ní ọgbáàyè púpọ̀ kò sí ní èèyàn tí ó tún máa fún ọ̀tá rẹ̀ ní nǹkan ọ̀tá ẹ̀ tó tún máa fún ní nǹkan. <laughs> Ah, bàbá kan wọ́n wá síbi akíndùn nìkáyì ọmọ wa ní apatẹ́rẹ́ wọ́n sọ̀rọ̀ ikimọ̀ kan ń bẹ̀ òun ní agbára wọ́n ní ẹ̀rí ibi tí ráàmà tí ráàmà tó ọlọ́run dé wọ́n ní sètáàní ó sì kọ́tọ̀ ọlọ́run níwájú ọlọ́run séèyàn lè kọ́tọ́ èèyàn lè kọ́ tèèyàn tí ò sí ń bẹ̀ sẹ́yìn pé ọ̀tọ̀ tún nù kéèyàn tó kọ́ tèèyàn wájú rẹ̀ pé ń ṣe tiẹ̀ sẹ́yìn pé iná tó bí yẹn yàtọ̀ pé wájú mi sitani kọ́tọ́ lọ́run wájú ọlọ́run wájú ọlọ́run tó yẹ kí inú bí ọlọ́run wọ́n ní bí tọ́lọ̀ ń jẹ ọbọ ní rahamati ó dẹ̀ tó béèrè lọ́wọ́ ọlọ́run pé bùnmi ní nǹkan báyìí ọlọ́run tó ń wò fún ọ. lásìkò tọ́lọ̀ ń bínú lọ́wọ́ wọ́n tún tọrọ nǹkan lọ́tún fún ẹ sùnìkan kọ ẹ máa yé èèyàn tí tí ń bí ọlọ́run nínú tí tó ń ṣàdúà tádùà tó ń gbà abẹ́ ń tọ́lọ tọ́lọ jalè tó ní kọ́lọ́ mọ̀jẹ̀ wọn ó mú tí wọ́n sì mú ṣàdúà rẹ̀ ọgbà <laughs> ní àfiníkà náà má gbẹnu lọ ẹyin ẹyin tí ó sọ léṣe ti bẹ ọlọ́run ah, ah, wọn náà má gbẹnu lọ má bẹ́ẹ̀ má jẹ́ orí ṣe ni má jẹ́ orí tèmi ṣe torí pé eh, ọ̀hún ni ẹ̀san wà ọ̀hún ni wọ́n ti lọ yanjú ẹ̀ ṣùgbọ́n láyé ń bí dàrúgbàpọ̀ láyé ń bí tí wọ́n lọ́mọdé á mẹ́nu lélẹ̀ pé rárá ọlọ́run mọ́ gbà fún ọlọ́run sì ní gbà fún. Hmm. wàlíhàlà fasara abadu ń bi anna rahmanu dhu rahmatin amma làwọn apá kan àwọn afáàfi tú gbólóhùn arahamanu wọn tú sí ìtumọ̀ rẹ̀ tí dhu rahmatin amma ẹ̀ńtẹ́ pé àánú rẹ̀ rámà rẹ̀ ó jẹ́ àmà ẹ̀rí bí ṣe ń kẹ́ múmìnì ní ń kẹ́ káfìrí ní ń kẹ́ ọbẹ̀ bọ́ ní ń kẹ́ kiri yó. ní wọ́n ti ń jẹ́ wọn gbé ń jó gidigo gidigo tí wọ́n ń ṣe tẹ́sí ń fò òkè yóò sì máa wò ọ́ràn wọ́n tún ra mọ́tò ètò ra mọ́tò kínní ọ̀làdìwò ìyá yẹn ah, ọlọ́run ti tóbi ó ti pọ̀ jù láàánú. Ah, wọ́n ní bẹ́yìn ṣe lọ́nu ṣùgbọ́n tá a bá wo àwọn àfáàní tá a bá wo arahamanu yìí sífà lòun ó tọ́ka lórí sífà fún ọlọ́run ju iṣẹ́ lọ arahamanu tọ́ka lórí sífà ju bí arahimu ṣe tọ́ka lórí iṣẹ́ iṣẹ́ ni rahimu tọ́ka sí sífà ni rahmanu tọ́ka sí ìròyìn ni rahma ìròyìn ni pé oní oní oníkẹ́ ni oníkẹ́ tíkẹ́ náà sì gba àyè púpọ̀.